money borrow money no money wey you no dey borrow ah abeg o i no get money. Sanja ṣó ṣẹ̀ṣẹ̀ mọ mi ni báwo ló ṣe ń ṣe báyìí mo ní pé kó yá mi lówó mo fẹ́ fi rògùn fún mọ́ mi èmi ló mo fẹ́ sọ fún yín náà ó dé jọ. na wetin dey vex me for your matter be that. mummy mummy mummy mummy mummy mummy wetin happen your mommy in the morning afternoon night every time your mama your mama your mama wetin happen if you come use all your life take care of your mama how you wan take care of your own body how you wan take care of your body babe man no lie you take care of yourself make you no come go lose weight because as i dey see you everyday i dey provoke i no get money wey i wan borrow you. sandra john torí Ọlọ́run condition tí mo fún lè sílé láàárọ̀ kò tẹ́ mi lọ́rùn jọ má dá fún yín. see market wey i carry since morning na block i carry am now e don hot when market no dey i wan take see money borrow you i no get money o. why you dey shook i no get money no get i no get money you abi because I know I dey imagine. alẹ́lẹ̀. Ah, filẹ̀. my nigga wey full ground. ọmọ mi ọmọ mi ọjọ́ ó ti wá pa jù. ọmọ mi kí ló dé ètò ẹ̀ bójújẹ́ tó yìí kí lẹ̀ ṣe mi ẹ̀yà rẹ̀ rìn rẹ́rìn rẹ́rìn kí ló ṣe ẹ̀. mi ò wá òkè rárá mi ò ah! wá òkè amú mi ò yẹ mo lè fẹ́ rògùn fún mi. Ah! fẹ́ gbọ́ fẹ́ rògùn fún mọ́mí ò fi bójújẹ́ tó yìí àfọkànbalẹ̀ tó ti yẹ tínú bá ti ń bí ẹ inú a máa bí mi ni tójú ẹ bá ti ń le inú mi a máa le ni kò yẹ ìdùnnú mi ní ẹ o ìdùnnú mi ní ẹ o gbogbo bọ́lọ̀ sí ẹ tó ti yẹ tó ti mọ́ mi ọ̀tọ̀ ni kọ́kọ́ gbọ́ oúnjẹ náà tó ti jẹun láàárọ̀ yìí. mi ò tí ì jẹun oúnjẹ kọ́ ló bá mi. o tí ì jẹun tó ti rí bóyá sọ ẹ wọ kó ló ń dá mi lọ́rùn tó bá lọ́ọ́ fi fi pàǹtí kò lọ́ọ́ ń lẹ̀ pa mi ní láìkẹ́ mọ ọ̀rọ̀ bọ́ ló lè ṣe kò yẹ kọ́kọ́ gbà. jẹ́ èsì mọ̀ ni o. tó bá ti jẹun náà tó ti wà ókè kò yẹ bá mi lábẹ́ tẹ̀ ṣòye tí mọ́ mi ẹ̀ kéré agbára ten thousand kà. àbọ̀ tó bá yà ju paracetamol lọ ni ọ̀ọ́bí ẹ̀dá ra paracetamol ten thousand wọ́n lè dúró ọ̀lẹ́ ló tọ́ lóṣù kan wọ́n ọ̀bí ẹ̀dá ra paracetamol ten thousand wọ́n lè ló tọ́ lóṣù kan só ti yí ẹ̀ fọkànbalẹ̀ tó bá di dìrọ̀ lábàmì lábẹ́tẹ̀ ó kéré gan máa fún ten thousand ẹ̀ só ti gbọ́ ó yá rẹ́ẹ̀rì rẹ́ẹ̀rì ọmọ mi rẹ́ẹ̀rì ó ti gba ayé jù. wàá gbé ọ náà tí bàbá bójú jẹ bóyá bójú jẹ ẹ báyìí inú mi ò dùn àwọn tó ti rẹ́ẹ̀rì sí i Maori, Okabalio. Obegi, if story never work out, come come give me my homie settle my case. You dey size me up. No do that one now. You guys. Ah, ọ̀gbẹ́ni gbá Adójà, ṣé mi ni Tolú ni? Ṣé mi ni Tolú ni? àbí kí ló ń ṣe ọgọ náà. Ah. no be money you come give this one na. ẹ ayé mi rè. who dey me i don see tolu face abeg forget. ọ̀gbẹ́ni wọn ṣe mí jà ẹlẹ́dẹ̀ báyìí lábẹ́ tẹjọ ti gbọ kò ní báàjẹ. Ah. no problem your case don settle now wetin you come excuse face for we go share this money to two that one na number one you don't tell you say your case don settle that money kuku marry this boy so that all the old problem alabaru all the old problem may help you carry on. make so kuku fair. Eh, fẹ. ẹ kò fẹ. Kọ́ládé òun play game àbí báwo ni ṣe wà pa. àdúpẹ́ fọlọ́ oh. olùdarí di báyìí. Kọ́ládé mo fẹ́ lọ sí ọ̀dọ̀ òun olóṣèlú kan ẹ mo kàn tiẹ̀ fẹ́ ní kí n yọjú sí wọn. Ah, àmọ́ Kọ́ládé ká má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ṣòrí wálé tó wálé yìí dúndùn nú mi ni <laughs> béèyàn bá gun ẹṣin nú mi kò lè kọsẹ̀ nítorí pé mo ti ní kó wá kó wá kó wá tipẹ́ tó wà mọ bó ṣe wá yìí òun ló dùn mọ́ mi nú kí nídìí tí mo ṣe ní pé kó wá ni pé lórí àwọn properties mi ṣé you understand torí tí ọba ń ṣe tó bá ń lé ọmọdé sẹ́yìn ó fẹ́ kóró náà parun ni tó ti yé gbogbo properties tí mo ní yẹn nígbà tí mi lókè mi lẹ́yìn ọ̀tún jẹ́ ìwọ̀dẹ̀kan náà ni mo ní láti lè wàá máa mójútó gbogbo àwọn nǹkan yẹn yorùbá dẹ̀ sọ pé ìgbára là ń búra ìyọ̀kùn ń bú ṣọ́ọ̀bù lẹ́hùn ìdí nìyẹn tí mo fi níbi kó máa bọ̀ nàìjíríà kó wàá mójútó gbogbo ẹrù bàbá ẹ̀. Uh, it's okay dad it's all right. um, <coughs> uh, those are the main reasons now to be wá sí nàìjíríà. okay. and then. Um, aside your own personal business and your properties uh, èmi náà ti ń pinnu lọ́kàn láti establish uh, àwọn uh, business kan sí nàìjíríà kó tó di pé máa padà. <laughs> a dà fún ẹ kò ń jẹ́ kó yé mi pé o ò bójúlógún yorùbá sọ pé agbójúlógún fi rẹ̀ fó síta pípé sẹ́jì ọba tó bá ń lé kéèyàn tó ṣiṣẹ́ kun ni mm-hmm. òbí á dà fún ẹlẹ́kan sí ẹ <laughs> <laughs> kó máa mójútó gbogbo ẹ̀ ṣùgbọ́n dáàdì sọ̀rọ̀ àti mo ṣe pẹ̀lú kó máa bọ̀ nílé. <laughs> tó bá yẹ pé ẹ sọ fún mi tẹ́lẹ̀ ni mi náà bá múra kí n tẹ́lẹ̀ you didn't tell me and you ah, ah, ah, òbí. Uh, uh, ṣe fi rẹ̀ lọ́kàn balẹ̀ máa fẹ́ kó rest dáadáa tó hmm. ti yẹ tó bá di lọ́la tí mo fẹ́ lọ fi gbogbo àwọn properties yẹn hàn ẹ́ àníjọ jáde káàkiri káàkiri tó ti yẹ àwa máa bọ̀ nílé. ètò ẹ má pẹ́. <laughs> àmì ò tiẹ̀ lè pẹ́ hmm. títí six o'clock máa dé ó yẹ kó wọ pé gómìnà ń pẹ́ ń ta. ó tẹ kí a rẹ̀ mo dé tán. onímọ̀ ìpè òtò padà sílé bá ń sìn. àbíbá o ilé ìlàbọ̀ sí mi ó kọ. so i understand ẹ̀ǹjà ló ń pè bí o <laughs> wọ́n lọ gbé ọgbà wọn fòní àwọn yẹn débi o kò débi o. ẹnu yẹn ò lè ṣe bẹ́ẹ̀ bọ́ o ti pẹ́ díẹ̀ náà náà kò ní sí <laughs> ọ̀rẹ́ lo time tó dé nsìn so i understand mi ò fẹ́ kí o tún waste time mọ́ because àwọn àtàjọ rẹ̀ tó fi sílẹ̀ tó fi lọ gbogbo àti mari tán wọ́n pe táwọn tó wá dé yìí ìwọ náà o gbọ́dọ̀ waste time láti tètè gbọ́mọ sí ilé rẹ bí ìyàwó because tí àwọn adájọ́ rẹ tábà ṣe fún ẹ máa gbé ọkùnrin àwọn gbégun léegun ọ̀rọ̀ òmójúlẹ̀ wọn lọ́ra sí ọlọ́wọ́ astan. I know, I know. <laughs> mo sọ pé ọmọ wo ni tó tó tó wà òkè lórí choice ẹ̀kan kan ọmọ kan tó travel kan tó lọ gbẹ̀gbẹ̀ wá sílẹ̀ wọn tó wá dé ọ̀dọ̀ wá kí ni wọn máa láìkẹ́. sọ́ọ̀ hmm. ṣe mú bíbù wá sí báyìí wọn náà bí lórúkọ bàtà táwọn náà bí kọ́ládé. <laughs> I'm good. It's good to see you. You look so beautiful, you know. Thank you. Ṣé àwọn ọkùnrin máa ń sọ fún ẹ wípé o rẹwà lóbìnrin ṣá? Wow. Thank you. <laughs> That's all right. Take care. Um, Tunji. <clears throat> ṣe gan mo really appreciate nǹkan tó ṣe fún mi. You're welcome. Yeah, um, ó fi hàn wípé mo ṣì wà lórí okùn àyà ẹ̀ láti ọdún yìí tí mo ti travel. Um, love or friendship ó ṣì wà nínú mind ẹ̀. For you to still remember my kind of babe. Oshigan, <coughs> I really appreciate. You're welcome um, there. Um, but I'm sorry to disappoint you. Yeah. Mi ò wá fún gbogbo ilé sí Nàìjíríà. Nǹkan tí mo wá fún is business. Business mo wá ṣe. And tí mi ò bá parí business tí mo wá ṣe, mi ò rò pé mo lè ní time for anything, especially something like this. Do you But now I don't want anything that will distract me or something. Oh, Elbow, oh, ọ̀rẹ́. Oh, Mora Sandẹ̀gan so I stand. thank you. Uh, but lóòótọ́ ni pé business ló ṣáájú mi gbogbo but ní nàìjíríà wà ń sìn ó lè má ṣe nǹkan nǹkan yẹn kan ṣoṣo for long. I know. so now since what business we are we calculate the day by contract ma lọ́la fún ọjà mi ọlọ́tún náà tó gbọ́n tó gbọ́n ti gbóná àbí odò ọkọ stress ti pọ̀ jù ó ní the investment bí ọkọ̀ délé à. Ah. ọkọ mi pẹ̀lẹ́ ọkọ mi wà lọ ṣáwà ọkọ mi tó máa jẹun ọkọ mi tó mẹ bómi wá. I know. <laughs> for it's okay. I know where you're coming from. And I know where you're going. Um, nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan ẹ̀ máa fẹ́ kó jọ kó jẹ́ ká ṣe bẹ́ẹ̀. ha kò dáa bẹ́ẹ̀ yẹn ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ mo ti sọ fún gbogbo àwọn ọ̀rẹ́ mi pé ọkọ mi bọ̀ ọkọ mi bọ̀ kí ni màá tún lọ sọ fún wọn sìn ẹ kò dáa please talk to him now. ẹ wò ọ̀rẹ́ ọmọ yìí ó ti ṣe àìbọ̀wọ̀ tí wọ́n ti bá sọ fún yóò ṣe ó ti lé bí i three months now three months. sọ àwọn ọkùnrin máa máa ask me out máa sọ fún ọ̀pọ̀ kan mi ń bọ̀. mi tó kẹ tara ìtújú ẹ mú drink eh? take your drink. ṣé wàá bá sọ̀rọ̀. Hmm. take your drink wọ́n máa wọlé ìtẹ̀lú ọ̀rẹ́ mi akọni àbàtàn ń gbóhùn. máa ń lọ gbogbo ẹ̀ mọ́. ọ̀rọ̀ wọn lọ́wọ́ mi lọ́wọ́ mi tẹ̀tọ̀ sí ọtí ọmọ mi máa gbọ́ mi láàrin ni. ṣé o máa ń jẹ́ ibùsùn ṣá. èmi máa gbọ́. If you try am again, máa lọ gbogbo. máa lọ gbogbo. orí náà bẹ ṣe. you go keep it. èmi today. Èmi. Through this he cannot come. I will show me okay. today. Let me first level. Yemi. For inside this Kuto market. Oh. For this market. Èmi náà mi tètè sọ. Oya pèsè yẹ. Ṣé o gbọ́? Jẹ́kẹ̀lẹ̀. Jẹ́kẹ̀lẹ̀. Èmi. Ìkà ọgbọ́n mi lè dán. Máa bọ́ yẹ méjì jẹ́ nísì. Èmi. Bàbá. Ọlọ́dẹ bàbá yẹn ń lọ. Ìkà ẹ̀yìn náà wà yìí ẹ̀yìn náà wà. èmi bí ìjọ ẹgbẹ́ fẹ́ pè mí ẹ̀ka ìyẹn wá parí ọlọ́run wọ́n bí yà yìí ọlọ́run ẹ jẹ́ wo ẹjọ gbogbo gbogbo gbogbo gbogbo gbogbo gbogbo. nǹkan ló fún mi ṣẹlẹ̀ jù. kí ló ṣẹlẹ̀. tó bá ti àjà lọ́wọ́ mi kò ń fẹ́ san owó fún mi. ó wá bẹ̀rẹ̀ bọ́ọ̀lù ayé mi kókó bóbá ìgbàlú ló ti yé gbogbo ṣe yé ó ti yé olóko mi kò lé kí ló máa ṣe bí ọkọ̀ mọ́ kiri gbọ́ mm. àbí tó bá kiri kò mọ́ kiri lọ síbi tó bá wà ní kí n gbà bẹ́ẹ̀ olóko mi olóko mi èmi nígbàgbọ́ kan o pé inú ìfẹ́ tá a wà yìí àjò kó sínú ìlàgbẹ́ ọlọ́run ẹ̀yọ́ kan yìí pẹ̀lẹ́ mọ̀wọ́lẹ́ ló ń tiẹ̀ mò ń bọ̀ olóko mi. ìwọ náà ṣàánú mi gbọ́dọ̀ jìyà yìí pé olùwà yẹ wọ́n pọ̀ nínú ìṣẹ́ yìí ọ̀nà jọ nínú àánú rẹ̀ kò yọ̀ọ̀dá láàánú kan síbi náà kó wá sí omi ṣe lóore kó fi gbẹgbẹgbẹ láàánú lọ. láéláé. ìwọ náà kú ọmọ ṣe ọ̀pọ̀ èèyàn náà láàṣọ orí fún sí òde mọ́. ọlá àtìyẹ náà èmi náà fi ń mì bó orí tí mo dàbí ọmọdé. gbogbo ntẹ bá ṣe fún wa pátápátá ní bẹ́ẹ̀ ṣe ń jẹ. chief coca jẹ́ ń béèrè béèrè kan lọ́wọ́ rẹ̀ etí rẹ̀ mélòó. bàbá láì ṣe ọmọdé. <laughs> Mm, ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ ìbéèrè ọmọdé ń gbà mí àmọ́ béèrè ẹ̀ lọ́wọ́ àgbàlagbà eh. Eh, ifá kan sọ nǹkan kan ó béèrè pé kí ló wí. kí ló ṣe wí bàbá. ó ní etí ṣinṣin amọ́ ọmú ni wọgbó ọ̀rọ̀ ǹgbọ̀dọ̀ ọ̀sán amọ́ wọ̀ sínú ijù ifá ìkìlọ̀ ni. ifá ìkìlọ̀. ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni wípé n tí mo bá ọ sọ lórí ọ̀rọ̀ ọmọ rẹ sọ fún kò gbọ́dọ̀ mọ̀ wá rí mi o ọgbọ́n kò gbọ́dọ̀ mọ̀ wá o. ẹ wo bí tó bá jẹ́ lórí tìyẹn ni kéré kó máa wá rí yín ẹ wá ní kó wá rí yín léèní ó gbọ́dọ̀ wá ní gbọ́dọ̀ bá sọ̀rọ̀ kó má ọ ti parí wá mọ́ gbàgbé ti rí tá a sọ o ẹ máa mi ẹ mi ẹ ṣe gan. tó fi wéra wọn náà ọmọláìsí ọ̀tà pé ọ̀tà pẹ̀lú mineral àtàgbèrò lẹ́wà compatible jọ bára ìfẹ́ wà compatible ni wọ́n má lọ rò pé bí a ti mọ̀ gbọ́ kékèké báyìí mo ti máa di MC lọ́la o mo máa di MC lọ́la bẹ́ẹ̀ MC náà ṣe bẹ̀rẹ̀ rẹ o bọ̀ mo ti máa di MC lọ́la má lọ fún síyẹn wò mí. bọ̀dá àkà mi ò ṣẹ̀ṣẹ̀ máa sọ fún yín mo ti sọ fún times down ọmọ pé èmi àti yín àwa ládùúgbò tí mo ṣe fún ẹ ìjẹta torí pé bá mo lọ jà torí tèmi tó fẹ́ nù ẹ tí mo wá dàbẹ̀rù mi ìṣe dàgbà orú mu kọ́ lọ dábẹ̀rú ni lẹ́yìn ìgbà tí mo dábẹ̀rú tó ọlọ́pàá gbé mi ọjọ́ mẹ́ta mo lò lẹ́wọ̀n kó tó fi mí ẹ̀wọ̀n ajáde tó sọ wọn dẹ̀wà compatible ó ṣe sọ́múlá jọ tí mo fọ lówó oúnjẹ tí wọ́n ń gbà. ọ̀dọ́ àkà nígbà tí Sandra ti sọ fún mi pé alábàárù mi mo ń pè ní alábàárù tọ́lọ́run sí mi kẹ́ bá mi gbé ṣòro ayé mi dídàdẹ ló dà lọmọ ṣe jẹ ẹgbẹgbó kì í ṣe ilé ọmọ. Ah, ọlọ́run ò lè rán mi kọ́lọ́run rán mi gan mi ní fi jíṣẹ́ fún ẹ kí lẹ́sẹ̀ mi náà onígbà ò lè fẹ́ mi ọlọ́run máa rán mi ṣẹ̀ṣẹ̀ máa jíṣẹ́ kọ́lọ́run rán mi mi lè kó fẹ́ àti pé wo èmi àti ọ̀ fámílì o àkìrẹ́kí ṣe tẹ̀gbọ́dọ̀ mọ́rin mi bí ẹgbẹ́ ara tó ti yẹ kó tó mọ̀ tẹ́lẹ̀ máa yẹ kó mọ̀ lẹ́nu so ibi mi àwọn ọ̀dẹ́dẹ́ sọ mí níkà bọ̀ lẹ́gbàá tí ìyá mi ti lóyún mi láyọ̀ tí máa wò pé ìgbà tí ẹ̀mí máa wò ọ̀dà ládùúgbò ìgbà tí ẹ̀mí wa kú ọ̀rọ̀ gbogbo kan làwọn lè fún mi tó máa di pé tó máa yà pípẹ́ bí orúkọ ẹ̀ máa motivate èmi náà káàkiri lọ́ fi pè mí níkà ìka ìka but owó tó pọ̀ lọ dáàdi mi ló yẹ kí n drop out pàmí tù mo ti drop out mi ò lè bẹ̀ láti jẹ sọ padà má ṣe bẹ́ẹ̀ fún mi jọ ọlọ́gọ̀ bẹ́ẹ̀ bá yé mi jẹ ni kí lẹ́sẹ̀ mi náà. ẹ gbìyànjú àmọ́ olórí ọ̀rẹ́ lèmi máa dúró sí mi ò lè fẹ́ yín dípò wọn mọ̀fẹ́ báyìí mi jẹ́rẹ̀ ọwọ́ ọdún kan tó ń gbé lọ àá ah, eh, èmi èmi ìkà àwo alọ́tí ẹ o wọ́n ti máa padà wá bẹ́ẹ̀ mi o mo mọ̀ o mo mọ̀ fún jọ́kọ̀jọ́kọ̀jọ́kọ̀jọ́kọ̀jọ́kọ̀ kan ó ti máa bẹ́ẹ̀ mi nítorí nínú ọjà yìí èmi ò lè fílẹ̀ ọ̀fẹ́ ó ti máa wò mí wò mí wò wò wò wò wò. ṣe wà wojú mi mo ní kó má sunkún mọ́ má sunkún mọ́. yàtọ̀ ṣe wà àjọkẹ́ mi kí ló fẹ́ kún. don know dis girl all the family problem the one we pass her chest. she won't come die come kill herself. i dey tell you sori girl tó ń wo yẹn ṣẹ́ wa yẹn sori bùkátà tó ń gbé láyé bùkátà tó ń gbé láyé ah kò ṣeé sọ láti ìgbà tí mo ti mọ̀ gbogbo iṣẹ́ tó ń ṣe láyé ìyá ìlò fi tọ́jú ṣé dandan ni. babe ma no lie you if my male try nonsense eh, she go rest in peace ni. in peace ni o. i go waka waka waka waka for morning reach night one male go come sit down for one place one work when she now work abẹ́bẹ́ forget na go work. ó là kọ́ play pé kò sọjà yìí. oníkálukú pátá yẹ ẹ. ẹgbà mi. ìwọ mọ̀ mi ẹ ọ ìwọ mi sẹ́yìn. ibi iṣẹ́ wo ló dá fún mi pé kí n lọ. tí mo rò pé tí mo mi sọ wájú òkú síbi báyìí. o ò lè lọ síbi kankan. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. kí la wí kí ni wí o ò lọ sẹ́niwẹ̀ sọ ma pé tọ́ bá fi lè lé ọkọ̀ òní local government kò sí ààyè pé ìlọ́ba yàn bẹ́ẹ̀. bí wọ́n bá kún ẹ̀ bẹ́ẹ̀ kí ló kún àtàn bá lé mi bí iṣẹ́. ó dà kí ni kókó kí ni kókó nǹkan tó ṣẹlẹ̀ gangan tó dúró dè mí ta. owó tí mo béèrè lọ́wọ́ ẹ̀dá. kí ló dé tó láyè kọ́ ọmọ kóyàn síta bí ọmọ ọjọ́ mẹ́jọ báyìí ẹ obìnrin owó lọ́wọ́ mi nulẹ̀ mo sọ fún ọ pé tó bá fi dé láti ibi iṣẹ́ lálẹ́ òye fún ọ lówó àwa dé ta nísìnyí wàá fẹ́ dí mi títa ó dà bí mo ṣe lọ ìmúlọsọ́dọ̀ ẹ̀gbọ́n mi kó kà ní tábà ti fún mi lówó ìmọ̀ fún ọ lálẹ́ sótán kò ah, bẹ́ẹ̀ ah ẹ̀gbọ́n ẹ̀ kókà kan ẹ̀gbọ́n ẹ̀ kókà kola ni olówó gbó tí ń ṣílẹ̀kùn fòlè alówó má fi ṣàánú tó bá ń lówó tó fi ṣàánú ni ayé ẹ̀ ò ní rí báyìí kò ní ní gbogbo ilé tó nìyẹn káwá máa yálé gbé ń bìbà aláìní tìjú àbólòsì lélẹ̀ báwo láyé mi ṣe rí. èmi ọmọ. ẹjọ́ rẹ kọ́ ńgbà tó jẹ́ pé ẹni tí ò bá nírú ẹni ò lè mọ iye ẹni ni tó bá ṣe pé àìwọ́ bá lẹ́bí tó lówó ni ó lọ sí gbogbo ẹbí yìí èwo ló lówó kan lé ẹ̀dẹ̀ lásán nu yín. tí wọ́n sọ fún ọkọ tí ń bá dọ́dọ̀ ẹ̀gbọ́n mi kókà wọn fún mi lówó wọn fún mi lówó èmi mo mọ̀ kan tí mo fowó mi sí. Ah, kí ló wá fowó ṣe o. mo fi maxon bita ni. wọ́n wá débi báyìí wá sọ pé olówó gbó ti sílẹ̀kùn fólè ẹ̀ sọ yẹ ká yí ẹ̀rí báyìí ó yẹ ká mọ ìyálégbé ni ṣé ká wá fi ká fi ti pá gbálé tá mọ̀ gbé ni. mo béèrè lọ́wọ́ rẹ ni ó lọ sí ó ti gbà téèyàn tiẹ̀ dífá kéèyàn tó fẹ́ ọ mọ òbó mọ òbó ti múra ẹ. ìwọ ń kọ. Ah! sọ̀rọ̀ sí ẹ̀gbọ́n tèmi mm. bí mo ṣe lọ yìí bí mo ṣe lọ yìí bí mo ṣe lọ ọlọ tí tọ́ba tó wá fún mi náà ètò wá ní fún ọ. alọ tiẹ abọ tèmi mi máa lọ. ṣé lálágbàdo kó o tó sọ èmi gan ní gbé sóòlù mi tẹ́lẹ̀ ni. máa lọ. ó de bẹ́lí tì bí àwọn tí wọ́n ṣe rùkútù láti ṣe ọlọ́pàá ọ ní kiri kí ìwúrẹ́ sọ̀rọ̀ sẹ́gbọ̀n mi. àwọn àwọn ẹ̀yìn ló You're too much, yo. Oh. This girl get problem. You get problem and you be thief. You're Yoruba girls, that's what they do. That boy don't try for you. That boy don't try. That your sick sickle cell mother, eh? When they sick every day, that boy will give 10k, 20k, 5k. That boy go sell. Hi, that poor boy, Ika. That guy no get eye. Go sell because of you. Three days. You can't open your filthy mouth now, talk say you don't be marry that boy again. Why? You go marry that boy, yo. Oh you go marry that boy because the boy no get eye you know say tolodubela na useless boy transformer that boy no get eye you no see me here come meet me come come meet you wey you no fit appreciate something you go marry that boy. o ò lókun o ò lókun kò tí bọ̀ lọ́rùn kó wá fà lọ sọ́dọ̀ ìkà pé ìka ìyàwó ẹ̀rẹ̀ máa fẹ́ o jẹ́ kó rí ẹ pé o torí statement kó máa pariwo yorùbá yorùbá yorùbá ìlú yìí tí wọ́n ti kúrò ṣe dúró síbẹ̀ kó máa tajà bẹ́ẹ̀ kí ló wá ṣe ńlẹ̀ yorùbá ṣó gbọ́ kò ní fẹ́ bọ̀bọ̀ yẹn o nígbà tó péyàn níkà ó dẹ̀ ẹ́ èkórèjọ rẹ wà full of fẹ́ ìkà ọmọ ní pure water fún ọmọ back to back from fry pan to fire irú level wo nìyẹn. Yorùbá yoruba una get problem o oh. una get problem una go collect person food chop am chop am chop am at the end of am una go come betray that person you be betrayer you no chop that boy money. ẹjọ́ ń torí tọ́lọ ẹsẹ̀ ní sùúrù náà kí ló ṣẹlẹ̀ kí ló tẹ̀ ń pariwo lé mi lórí ọmọ ibo kí ló ṣẹlẹ̀ tó láìkì ká ni tó bá mọ̀ pé òní interest ọ̀fẹ́ fẹ́ ká you can go ahead and do it now tí o bá toast o lè toast ẹ̀gàn so wá ọ̀dùn ah. this am out of bed jàre. ọ̀fọ̀ ọ̀yẹ́ you no get sense. okay babe mm. you chop that boy money o. Oh. Mm ìṣojú ẹ̀ lèmi ṣe jẹ́. babe that girl na wayo and that thing no good you go marry that boy by fire by force. tí bá tiẹ̀ jẹ́ gan pàápàá gan ṣọ́fẹ́ gbọ́ àjẹgún ni gúnjẹ bọ̀ wọ́n yà wá ni a dẹ̀ ti gbà kó tá máa gbà kó máa lọ. i no go find towing vehicle i go drag am by myself i go carry am go there i no go use rope i go drag am go there she must marry that boy. Ah. you be wicked person that boy do try he give am ten k twenty k im mama he still go tell mama. aláyé gbàgbọ́ ṣe àdírú eléyìí àfi ń dẹ́rù bọ́ báwo lẹ́yìn ṣe jẹ́ sí mi. lótú mi ò mọ ẹni rí ẹ wò ṣe ti rí nǹkan ló má tà ń sìn nǹkan tó má tà ń sìn ni wípé bí ara ẹ ṣe máa yá tó fi máa fi ẹsẹ̀ ara ẹ méjèèjì tó máa fi rìn lọ sílé wọn padà òun ló mọ́tà sí mi báyìí ẹjọ́ tó yọ lọ́hùn. ẹjọ́ mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ yín ṣé ẹ mọ any of our relative tá a lè pè because I need one around. I said I don't know nobody. I don't know nobody, no more anybody. I don't even know her from Adam. Mi ò mọ oríṣẹ́. Ẹ gẹ̀ẹ́sì nǹkan tí mò ń sọ ni. Nǹkan tó wà lẹ́yìn àfi bí àkóbá lélẹ́yìí ẹ ṣàánú mi. Ẹ má jẹ́ kí n lóko lorun?" Well, with our current situation, a máa ní láti admit wọn for some days. But that's not a problem. So that a lè fún wọn ní close monitoring. But after few days, mo ní ìgbàgbọ́ pé ó yẹ kán lè wà òkè. Lágbára Ọlọ́run, lágbára Ọlọ́run. But you are going to do me a favour, kẹ́tí ó lọ́sìn ẹ bá mi nurses yìí clear àwọn necessary bill. but oh, that's not a problem. after that ẹ try láti fi contact yín so that a lè ní láti get in touch with you anytime. I've done all that. okay you have done that. yeah I've done all that. ah better alright kò sí problem everything will be okay. Yeah, but doctor ṣe ṣáà ṣú ọkùnrin ẹni ó máa ah, dìde. ẹ fi yẹn lé iṣẹ́ tiwa ni ẹ kàn fáwa ní few days ká fi rí lílo monitor wọn dáadáa everything kò sí wàhálà ẹ ṣe gan thank you very much thank you so much i really appreciate it. Olha o hospital. ó fi mọ́tò gbá ọmọ gẹ́ọ̀ kan ni ó kó sí iwájú mọ́tò mi and ó faint lẹ́sẹ̀kẹsẹ̀ and I had to take her to the hospital. Kọ́ládé ó fi mọ́tò gbáyàn ó wá gbé lọ sí hospital ó mọ̀ pé ó rísìkì ni. Daddy what are you talking about? What are you saying? Ah, ah, mo ní mo fi mọ́tò gbá èèyàn ẹ wá ń sọ fún mi pé tó bá mú mi kọ sọ. dúró ìgbà tó fi mọ́tò gbá sáwọn èèyàn orí ẹ ni. Daddy I didn't I, I, I didn't care about that nǹkan tí mo care about ni wípé kí n gbé ọmọ rẹ lọ sọ́spítù kára ẹ̀ dẹ́yà necessity ni fún mi láti gbé lọ sọ́spítù I need to care for her. kádé bó ṣe wà ìbọn tó gbà yẹn táwọn èèyàn bá rí ẹ kò sí nǹkan tó lè ṣe fún ẹ wọ́n lè lù ẹ wọ́n lè pa ẹ. Daddy, what are you talking about? We are talking about life. ah life. ẹ̀mí èèyàn wọ́n ṣe tẹ́ranko. kọ́ládé kọ́ládé ní àgbà gbọ́ kíkí ẹ torí tẹ̀ ṣe ń kó fi mọ́tò gbáyàn kẹ́ni yẹn kú gan wọn gbọdọ̀ ká ẹ mọ́ bẹ́ẹ̀ wà á máa lọ sí ẹ. ọ̀rọ̀ ẹ̀mí èèyàn mà là ń sọ yìí ẹ̀mí èèyàn là ń sọ yìí kò máa ń ṣe tẹ́rọ̀kọ̀ akílẹ̀ sọ lẹ́nu yìí náà dádì ṣé tó bá tó bá tó bá kú sí ṣé ṣé ṣé ọkọ̀ máa kú fọ̀ fún ọ̀ nìyẹn. ìjọba káwọ̀ ọmọ fúnra ẹ̀ mọ́ bẹ́ẹ̀ wọ́n lè pa ẹ̀ tí ẹni mò ń ṣe kò yí ẹni wọ́n lè pa ẹ́ tí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tí irú kan yẹn bá ti ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ kó omi ẹ̀ kó máa lọ ni. Ah! báyìí sí nǹkan tẹ̀ ń tura láti sọ fún mi nísìnyí ẹ̀yẹ́ encourage mi mo lè pariwo. dáadáa nàìjíríà làwà this is Nigeria. Ah ṣe pé bí a kò yìnbọn pààyàn àbí a pé mistakenly ni mò ń sọ tí ó ti yẹ bí o ṣe fi mọ́tò gbà yàn báyìí ó kú. Daddy please come off it come off it don't don't don't don't even talk like that again yes don't talk like that again. Lade. so nǹkan tó fi lè máa mú yín kẹ́ máa encourage mi àbí kẹ́ máa sọ kó báyìí ó mì wípé ẹ̀yin náà lè pààyàn nìyẹn Daddy you are wicked. You're, you're wicked. If you're not wicked, you won't be talking like this. Daddy, you're wicked. I'm not in the mood for all this, Daddy. I'm sorry. Daddy, you're wicked. Ṣé ráyè mi báyìí? Ǹjẹ́ mi ò kọ́ wà lábẹ́ kan ṣọ̀nà báyìí pé mo rọmọ ìlú lóyún? wicked. Èmi nìyẹn o. Mo tí mi ò sọ fún bàbá mi rí. Kí bàbá mi tó kú mi sọ wúwẹ̀ sí wọn rí. Ó lè mi wicked. Àbí Kọ́ládé mi wicked fi ra ẹ lọ́kàn balẹ̀ kò síbi tó yẹ ká wá ọmọ yìí sí láti àná tèmi kìíní yìí ó ti tẹ̀. mo débi tí wọ́n ti ń tajà wọ́n ti wà ní àná yẹn ó tètè palẹ̀ mọ́ ó ti lọ. ah mi tún wá mọ bá a ṣe fẹ́ rìn báyìí ṣùgbọ́n àdúrà tí mo gbà fún ọlọ́run kọ́lọ́run má jẹ́ kí ọmọ yìí kó bọ́ sọ́wọ́ àwọn ajínigbé. ó yóò kọ́ mi ó bọ́ tóbi kọ́ kò ní bọ́ sọ́wọ́ àwọn ajínigbé lágbára ọjọ́ o olóòye jẹ́. àmì gbogbo fọ́tò ẹ̀ ó ti wà ní police station tí mo drop fún wọn bẹ̀ èmi àtàwọn ọ̀rẹ́ mi wá níbi kan tá a fẹ́ lọ níbi two ọ̀dọ̀ pásítọ̀ kan ni wọn orí ìran gan so ó lè bá wa mọ ibi tó wà ó tún ní ọ̀dọ̀ aláàfáà kan tí mo sì máa dé lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn. ẹ wo ẹgbẹ́ mo kàn dín mi o ẹ jẹ́ kàn dé lọ ẹ jẹ́ kàn dé lọ́wọ́ ọmọ mi ni. jọ torí Ọlọ́run fẹ̀mí ara ẹ̀ balẹ̀ ṣùgbọ́n torí mi ò sì torí mi gbà tí. ṣé wọn kì í ṣe onírìnkùnrin ọmọ. ọkọ mi ò lè balẹ̀ ẹjọ ẹjọ. mo ní sùúrù ṣùgbọ́n ní sùúrù ọlọ́run á jẹ́ ká rí lágbára ọlọ́run èmi mi sọ pé a máa rí kò lè sọnù. ó ń tẹ̀lé yín ó ń tẹ̀lé yín lọ ó ń tẹ̀lé yín lójú owó tó yọ yọ òun ẹ bá mi wá rí ẹjọ ẹ bá mi wá rí ìjọ olùkọ́ ẹ̀kọ́ olùkọ́ ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ẹgbẹ ẹgbẹ. ọlọ́run á fún wa rí lágbára ọlọ́run fúnra ẹ lọ́kàn balẹ̀ ṣó gbọ́ àlàyé nọ́mbà wọn ọ̀gá ti wá àlàyé látọrọ ni mo ti dábẹ́ tẹ́ mi rà àlàyé làbẹ́ tẹ́ ó wá ní kí ló ṣẹlẹ̀. àwọn onímọ́tò yìí kọ́ tẹ ń gbé mọ́tò lọ wọ́n ń gbé mọ́tò padà wọ́n ń gbé mọ́tò lọ wọ́n ń gbé mọ́tò padà ni ọlọ́run kò sẹ́ni tó fowó lẹ̀ lábẹ́ tẹ̀ rárá mo wá ni kí ló ṣẹlẹ̀ àlàyé mo ní kí ló ṣẹlẹ̀ mo tún ní kí ló ṣẹlẹ̀ mo bá ní kí wọ́n bá kà níbi ìgbà pé kí ló ṣẹlẹ̀ àríkà àríkà lábẹ́ tẹ̀ kí ló ṣẹlẹ̀ àlàyé. ọ̀gá díà. mo ṣiṣẹ́ agbèrò ni. àlàyé kàkí ló dé. alimi lè ṣiṣẹ́ agbèrò mọ́sẹ̀. Ah, kò bó bóyá rí mi yìí bó bóyá rí mi yìí ìrántí mo fi gbogbo sáyé mi náà fún tó olówó fẹ́ mi mọ́. Ah. ó ní owó kókó ìbájú pé agbèrò àti oní pure water ibi àjọra jọ̀bú wá bí lọ́ọ́ fi ó ń pure water tó wọ ẹ̀ ṣé dop ló fẹ́ fẹ́ ni àbí sandman má lè fẹ́ jọra o lè rí dop fẹ́ mi náà ló lè fẹ́ o lè ara pé òun ṣe mọ́ torí pé ó lóun lè fẹ́ mi tó ṣe tí mò ń ṣe yẹn èmi kọ́ ti fẹ́ ṣiṣẹ́ mi. àlàyé kan àlàyé kan torí iṣẹ́ tó ń wọ ìwà láyé iṣẹ́ alálùbáríkà ni wà láyé ta láyé iṣẹ́ gidi ni aláyé wà ó yẹ wà gbọ̀ wà gbọ̀ lọ́n o nílò láti kápá tako tó gùn bẹ́ẹ̀ wà láyé ta láyé torí iṣẹ́ ìwà láyé tí mo bá ti ń rí ẹ̀ báyìí bí pé wọ́n bímọ ni bí pọ́n kọ́mọ́gùn fún wa lọ́ọ́ wàláì bọ́ wá fún wa kálọ̀ iṣẹ́ báàkì wàlẹ́ àlẹ́ sóríire ń bẹ̀ wàá sórí jẹ́ yìí iṣẹ́ alálùbáríkà ni wo wà wẹ́m sí olú ọmọ àwọn kókó sáré à ń kọ wàláì ah bàbá bẹ̀ wàá gbà yìí wàá gbà yìí wàá gbà yìí wàá gbà yìí. wo wo wo wo wo ẹ pẹ́ iṣẹ́ gbójú mbẹ ṣé bẹ́ẹ̀ mi ṣe rí èmi tí mi kọ pọ́n ẹ̀jẹ̀ mi kò yẹ ilé ọ̀la tó ń mọ̀ lọ yìí tí lẹ́yìn bá ti ṣí lẹ́yìn bá wọn bá abẹ́kúta yá nìyẹn. mo ti di ẹrù mi ṣó ti yẹ mi kò fẹ́ máa ṣiṣẹ́ fíìmù lẹ́yìn tí bá ń ṣe fíìmù tí wàá pé mi náà ti blow tí mo yẹ wọn kó máa blow nínú ètò bá ti débẹ̀ lágbọ́rọ̀ náà bí mo wá padà blow báyìí mo máa kó máa bẹ̀ mí ni mo sọ fún un mo ní kó lọ rò ó kó sì máa wò mí wò mí wò mí wò mí wò mí débi pé abẹ́ mi mi nígbà. àlàyé fún àwọn ní tíátà wọn ń wò yín má jẹ́ kí n tù ẹ́ ara Ọlọ́run fáàmù ni mo ń sọ o àwọn gbọ́mọ̀ ta àwọn gbàgbèrè òṣìṣẹ́ àwọn tó mọ̀wé ló wà ń bẹ Ọlọ́run wàhálà wọn nígbà ẹ̀ Ọlọ́run fa wàhálà ẹ̀. wọ́n fi tèmi ṣàkọ́kọ́ wọ́n fi tèmi wọ́n máa fi ṣàkọ́kọ́ tó bá fẹ́ kí n lọ ìgbókò fẹ́ kí n tó tì nira báyìí ò fẹ́ kí kó bíbá ara ó ti yẹ wà á lọ bá mi bá ẹ̀tí ara yín jọ ẹ̀rọ bẹ́ẹ̀ ṣe wà ẹ̀rọ bẹ́ẹ̀ ṣe wà ẹni kò fẹ́ mi wà ní fẹ́ mi àpá ìfọ́tọ̀ ní fẹ́ mi ẹ̀rọ ṣe wà ṣé ṣe àbájọ ọmọ Dangote ni àbójọ ọmọ Ọ̀tẹ́dọ́lá ni. ojú bẹ́ẹ̀ lọ gbẹgẹ dákẹ́jà à ah, ah, dákẹ́nu ẹ̀ ṣe àjù Dangote lọ ah, ọmọ tó wọ ojú ọmọ Ọ̀tẹ́dọ́lá lọ kọ́mọ Ọ̀tẹ́dọ́lá sọ pé ó yá o ìka ìwọ ọmọ ẹ fẹ́ màá ní mi ṣe kí ní Dangote ọgbọ́n ló yá òun fẹ́ fẹ́ mi pẹ̀lú ogbó dúkìá màá ní mi ṣe ṣe wà ní. alaye ṣe wò ní dashboard. ọgbẹ́ni fisari bó ṣe lẹ̀ dashboard tí ò ní ọgọ́ lóyún kí n láìkè tí ó bá ní dashboard ó ní pointer pointer ìjà gan ó jẹ́ sharp àfi dashboard ilé ìjà rẹ̀. kódà kò sí wàhálà alaye wa tó bá lóyún amáyé wa lóyún tèbọ̀ tó bá ń kọ́ ìtọ̀ wa lóyún tí ò léwu tó bá lóru àwa ni mo ti rí ẹ tó bá tú sí ìpè wa. ó kọ̀rẹ́ ẹ̀ dé kí ló nothing i'm okay. let me walk you in. no no worry i should go i'll be fine. okay um, that's okay ṣé mo lè wá wú ẹ ṣá later in the day. you're always welcome. all right. pẹ̀lẹ́ ṣùgbọ́n be strong yeah. wọ. ṣé ìwọ kí ló dé ọkọ mi tẹ̀lé bàbí ọkọ kọ mi sókè báwo ló ṣe rìn láti jẹta. ṣé bógun náà ni mò ń sáré kiri pé kí n bá yín ààbò ibi tí mo ti ń sáré kiri ni mọ́tò ti gbá mi bẹ́ẹ̀ ni wọn kàn ní kó tẹni tó wa mọ́tò yẹn jí lójú àná ló gbé mi lọ sí ọsibítù tó tọ́jú mi. mo mọ̀ ṣe o mo mọ̀ ṣe o olóhùn mọ̀ ṣe o olóhùn mọ̀ dúpẹ́ torí pé ò jẹ́ kí n fojú ti kú ọkọ o ilẹ̀ ṣé ẹni ìlú kan tó wọ kí tó gbé ilẹ̀ rí. bẹ́ẹ̀ni wọn ló sanwó ẹbí dé. ẹni tó gbọ́ ẹ ló gbé lọ́tọ́ pító ọ kí n má dé bẹ̀rù ọlọ́run o mo lè ní ẹ wọ báyìí. ẹni tó fi mọ́tò gan gbá mi lójú ọ̀pọ̀ mi síta ó fẹ́ tẹ̀lé mi wọlé gan-an ni mo ní pé kó padà ń pè máa wà òkè pé kó máa lọ. kò ṣùgbọ́n ìbọn ti jẹ́ kó wọlé mo bá ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó yẹ kí n dúpẹ́ nítorí pé orin lọ́lá ló ṣe fún mi òun ah, ah, níbẹ̀ lọ́lọ́run ni kọ́tọ́kọ́wọ́ mi ni wọn ò ní dúró wọn kò gbọ́ lòun ọ̀dẹ̀ sá lọ ẹ̀ mọ mi ò kúrò pé ó ti kúrò ní títí tí òye kó kú kọ́tọ́kọ́ tètè rẹ̀ ń tó gbé wọn ni. Ah, olúwo mà ṣe o olúwo mà ṣe tí mi fojú ti kú ọmọ o ibikíbi tó bá wọ̀ náà olúwo bá mi mọ̀ pẹ̀lú ẹ̀ ah, ó mà ṣe o pẹ̀lú kó mi tó lé báwo lọ́rọ́ lè fọwọ́ sí ló ti ṣe ó sọ gbàtí mi ti rí ẹ jẹta ó kò dàbí gbogbo kí níyẹn ti wá padà ó kò rẹ ní gbogbo ìwé náà tẹ̀sí wá ń tẹ̀sí ìpọ̀lọ́dún ló kọ̀ ń kí ló ń dùn mí mi ò lọ pọ̀ pọ̀ lẹ́yìn mo tó fi kú ẹ lọ́pọ̀lọpọ̀. ṣọlá kí ló ṣe kémi àti ẹ tó débi báyìí. ló ti ń ṣe gbọ́nkúgbọ́nkú sí mi I've been talking to you you didn't answer me you didn't you're just acting up come on nǹkan tí n bá ṣe fún ẹ ni kò sọ fún mi then I will apologize. kọ́ládé ò ṣe mí sẹ́ẹ̀. then what have I done wrong to deserve this. You're acting up, man. I don't like it. You're, you're, I mean, I'm not, I'm not comfortable here. I mean, you are comfortable at all. Ade, recently, my mother and mission shame, so my little hospital. Doctor, they confirmed with mo ti Shall Mo ti lóyún. Ṣé you're pregnant. Oh my goodness, this is called for celebration. Oh, my baby's pregnant. Come on. There's nothing to celebrate about this. These are jẹ́ kó jẹ́ kó embarrass mi bẹ́yìn náà. ọlọ́dún mi embarrass ẹ̀. àwọn èèyàn gbọ́ ńgbà tí mo pariwo tínú mi dùn tí mo appreciate ipò lóyún fún mi mo dẹ̀ fi hàn hàn gẹ̀ ní pé kí n padà síbi tí mo wá ti ṣe ọ̀gbìn náà owó ṣe ń wà láti bẹ̀rẹ̀. mo mú ìgbìyànjú pé mo lóyún because every single sin máa ń pa ní pé mo gbọ́dọ̀ lóyún ọ̀tọ̀ fún mi so there is nothing we can do about this ju kí n abort ẹ̀. can't abort my child. That is my child. Nǹkan kan dẹ̀ gbọ́dọ̀ ṣe. Oyún inú ẹ̀ tí mo rìn, nǹkan kan gbọ́dọ̀ ṣe o. Tí nǹkan bá ṣe, it's a big problem. Okay? Fine. <clears throat> um, our parents are kò máa out of wedlock, which is a very good idea. Wedding or no wedding, introduction or no introduction, is not an issue at all. But I'll talk to my dad first. That's a balance around. And Kotabajo concludes in Magic Bo. Then I'll meet with your mom. I'll talk to her. She mọ̀ wípé mọ́mí like me tẹ́lẹ̀. Kò dẹ̀ sí nǹkan tí mo bá bá wọn sọ more, so you So ìwọ fọkàn rẹ balẹ̀ only thing tí mo need láti jẹ́ kó ṣe fún mi ni wípé mi ò ní fẹ́ kó sọ fún ẹ̀dá alààyè kankan let it be between me and you àtọ́lọ́run tó jọ dá wa is that okay. So, Mama, I'll come to your mom. Talk to her. Ah, I better go off my rest of mommy. So, my mom still like it, then, so I better go off my rest. That's not the issue. She's mad, she, she's a mom you happy now? Are you sure? Are you sure? She's married to daddy. Ọkọ mi daddy. Ẹ eh, Ṣọlá, kí ló sọ lọ? Ṣọlá olóyún! Oyún! Ah! Ọmọ ìkó bá mi, ọmọ ìdójú ti mi. Ṣọlá, ṣé yín ló kú ẹkùn ni? Níwọ̀n tí mo rò wípé wàá padà lọ sí skul, bí wàá kàwé Be a wàá di dókítà lóòjọ́ ọ̀la. Ah, ó ti wá kó bá mi báyìí ṣé wà ó kó bá mi. ṣé wọ́n kàn wọ́n ibi bàbá ẹ̀ bá sọ pé mi ò mọ ọmọ tọ́jú ni olórí lákàtà mi mi ò dẹ̀ mọ bí ìfura rárá olúwa náà ẹ̀ ah! mo dárọ̀ mo dárọ̀ jọ́jọ́ ta ló fún mi. Kọ́ládé. ẹ kí ló pè. Kọ́ládé. Kọ́ládé. Kọ́ládé kọ́lẹ́dé tí mi ò mọ̀ rí tí mi ò fojú mi méjèèjì rí rí tí mi ò bẹ́yẹ tó ṣú. ó dé ọjọ́ kí ni kọ́lẹ́dé wá sọ. pípín fi sílẹ̀ pípín ṣe. ó ní kò má ṣe kò má ṣe. èmi mọ̀ pé ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe èmi náà lè sọ pé ó lọ ṣẹ́yìn àmọ́ ọmọ tó bá lókù nídìí òkè lóyún bó ṣe lóyún yìí mo láti mọ̀wẹ́ ẹbí ẹ̀ ah o lè sọ fún pé kó kó àwọn èèyàn kó wá rí mi wàá sọ fún pé ó dẹ̀ máa wá ah ṣé wàá ó dẹ̀ wọ̀ mí ṣùṣù báyìí ó dẹ̀ wọ̀ mí ṣùṣù báyìí ó dẹ̀ múnú mi dùn oyún torí ò dédé lóyún báyìí kọ́ mọ̀ náwó lé ẹ lórí ẹ irú mi ò ṣerú ẹ̀ rí bàbá ẹ̀ fẹ́mílì ṣùlọ́kà ni ẹ ṣé wàá sọ ọkọ wa bí nígbà wo. Ah. Sure. Sure. sọrí bí mo ti wọnú lẹ́yìn mo mọ̀ pé oúnjẹ tẹ̀ sílẹ̀ fún wa ìṣe ni mo ń gbóòórùn mọ́ gí mo ti ń gbóòórùn mọ́ gí mo ti gbóòórùn kọ́. Ah, kàṣàlì kí ló máa ń ṣe ẹ náà ah. nílé àná. ẹ sáwà wálé àná àní jẹun ni. wà á oúnjẹ tẹnumọ́rò oúnjẹ ló bá ẹ fi jókòó ìtọ́kọ́ ah. ẹ pẹ̀lẹ́ àwọn ọmọ mi wà ní ẹ pẹ̀lẹ́ mọ̀ ẹ sì. Yeah. dúró ṣàlùwà àwọn èèyàn ọkọ ẹ dà. ẹ èmi làbúrò rẹ. ṣé kìí ṣe má nílé èèyàn ọkọ ẹ. ọ̀nù bàbá ọkọ ẹ à tẹ́tí ẹ̀ kò gbọ́ mi dáadáa ṣó ilé ayé mi mi ì lè gbà kó fẹ́ràn èèyàn kó kà. madam. láyé over my dead body. madam kí ni mo ṣe kí lẹ́sẹ̀ mi kí ni nǹkan tí mo ṣe. kókà tẹ bá ní kó má fẹ́ family coca ṣé kó wà lọ fẹ́ family titus ni àbí pala. coca. family wa náà ṣe ṣáà ń gbọ́ coca fìsì ó gùn náà bẹ́ẹ̀ àti pé tẹ bá ní ká máa lọ ní ìsìn gbogbo oúnjẹ tẹ̀ sílẹ̀ yóò waste rẹ̀. Ah, kí ló máa ń ṣe ẹ náà hmm? ah, ṣé nǹkan tó yẹ kó máa sọ lásìkò tá a wà yìí ni èèyàn ń pe coca mi ò mọ rí òun pariwo kí ló ṣe kí ló ṣe kí ni problem ẹ. ẹ bá sẹ́ni yá. ẹ gbọ́dọ̀ ẹ múra yín ní méjì méjì ní mẹ́ta mẹ́ta bẹ́ẹ̀ ṣe wọlé ẹ̀ dìde kẹjáde kò nù lé mi. ẹ má wẹ́sẹ̀ oúnjẹ tẹ̀ ṣe fún wa ẹ gbọ́dọ̀ àbí kéèké mi mọ̀ bí tí mo ti mọ̀ yìí kàn ń pariwo kóka kóka kóka mi. láti lè lè ẹ. let's go. let's go báwo ẹ mọ̀ gbàgbé ṣé àníjà ó lé àná báyìí nìsín. ní. sáà lọ lọ́nu. ẹgbẹ́ ẹ̀gbọ́n mi kí ló ṣẹlẹ̀ bí o ṣe ẹ̀gbẹ́ mi kó. Ah, ah. irú sọ pé òun ò tẹ́rí àgbà tó tó ń dókè mẹ́sì tán pé òun lè gbọ́n. àtẹ́lẹ̀ ah. ni wọ́n ní kéèyàn má tẹ̀lé àná àwa padà àtẹ́lẹ̀ àná ni ìrírú títẹ̀ ìrí ẹ àti pé ẹ ọ̀rọ̀ dùn ọ̀rọ̀ àárín ara wa kábàrà wa sọ ẹ̀gbọ́n mi ẹ dákun kí ni kókó nǹkan tẹ́ ẹ ṣe fún ẹ ìyá ìyàwó ẹ kọ́ládé gan kó tó di pé wọ́n gbọ̀n wá síta bí bí bí bí ah bí ajá àbí bí ẹran ni kí n pè mí. Kàsálí ìwọ náà ò ní gbàgbọ́ nù mí mo ní mi ì mọ arábìnrin rí ẹ believe me mi ì mọ rí. ẹ sì ní ẹ mọ rí ẹ ẹ ẹ mọ rí ẹ mọ rí lẹ ń tẹnumọ́ ẹ ń ìgbàgbọ́ ìgbàgbọ́ kọ ìmọ̀lẹ́ ni ìgbà tí wọ́n wọlé ó kàn ní àkókò ó ẹ bọ́ta lé mi kò sí wá bá mi kó sọ pé ó yá Kàsálí dìde kó gbé kọ́ bọ́ta lé mi ẹ sì sọ pé ẹ mọ́ rí. Ah. bẹ́ẹ̀ ṣe níbi ó ń dùn mí gan lọ́hùn mo ní mi ò mọ ìyàn rí o gbà mí gbọ́ Kàsálí ṣé jọ́sọ̀ ti mọ̀ mi ṣé mo parọ́ fún ẹ rí ni. báwo ni mo ti fẹ́ mọ̀ pẹ̀sẹ̀ gbogbo bá ni mo tẹ̀lé jáde mo ti fẹ́ mọ̀ bóyá ẹ parọ́ ah. mo ti fẹ́ mọ̀ bóyá ẹ parọ́. Ọlọ́run ibi tá a lọ yìí àtẹ gidi gan bẹ́ẹ̀ ni àtẹ àfàtẹ́tẹ́ dì ní oúnjẹ tí tiẹ̀ jẹ́ kó lé òun ló dùn mí jù àṣẹ padà tẹ́kin tó kú láyé ọ̀rọ̀ mi wá dàbí politician tí wọ́n dìbò fún tó ṣe kinní tó bàlújẹ́ ó tún wá fẹ́ re-elect àtẹ́lẹ̀ àná èmi kò kà ẹnìkan bá ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. kọ́ládé kọ́ládé kọ́ládé kọ́ládé ó yẹ ká ẹ̀fọ́ nánú gà sí i kì í fi ọ̀nà núgà sí. wọ́n yẹ kẹ́ fọ̀nà núgà sí ọmọ tẹ́ bí ó sì dìde wájú yẹn gbogbo ọ̀rọ̀ tá à sọ pátápátá the next dialogue tó máa fi cancel ẹ̀ tó máa fi end the trip wa ni. láì ní ọ́díò ó kàn ó gbé sólù straight ni. olóòdè olóòdè ń ṣòro bí èwe ẹ mo ń sọ mo ń sọ sọ́ọ̀tún mo ń sọ sọ́ọ̀tún ò ní gbàgbọ́ nù mí náà àbí. ẹ̀yin sì lẹ́fà á ọlọ́run o oúnjẹ tí tiẹ̀ jẹ́ kúrò lélu wá dùn mí tí mo ti fọkàn sí pé ilé àná oúnjẹ ilé àná máa dùn. nǹkan tó ń ṣe kọ́ládé mo rò pé inú ń bí torí nǹkan tó ṣẹlẹ̀ yẹn àmọ́ ọlọ́dẹ inú mi pé tó bá jẹ́ kí mo gọ sẹ́yìn abẹ́rẹ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọlọ́run inú mi. ẹ tiẹ̀ lè rí ibi gan sí ẹ mọ̀dá mi ẹ ṣeun mo ti rin ìrìn lémi tó jẹ́ pé kí n tó lọ ìjẹun mo ti wo pé àlẹ́ àná wàá jẹun bẹ́ẹ̀ àsábùkù ló lu ẹ wà wá lè. ẹ má bọ oúnjẹ oúnjẹ ìwòbọ àbùkù èmi ò èmi mọ̀ oúnjẹ àbùkù tó bá tún ní bákan náà a tún máa rí àwọn awolọ. àbẹ̀ wàá gbà mí torí ọlọ́run. kọ́ládé bínú wọlé tàṣàlẹ́ bínú jáde níwájú mi lẹ́nu pé mi ò mọbìnrin rí wọn lè gbà mí gbọ́ wọn bìlífù nú mi ah, àbí ìgbà mi báyìí torí ọlọ́run kọ́ládé. Ah, kọ́ládé mo ti rìn láyé etí rí ẹni tó ní ẹlú agídí ti dáadé ẹni. a ah, kóka wọ́n ní agídí bí wọ́n ní agídí bí kò sí bàṣẹ sọsọsọsọ títí wọn èmi ò èyí rírú agídí tí wọ́n rí o. a hey a. Michael. Yes. I need to talk to you ṣe rí um, tó bá wù wọ́n kọ́ gbọ́ tó bá wù wọ́n kọ́ má gbọ́ tó bá gbọ́ lẹ́rọ̀ wọ́n á gbà líle ah, ah. ẹ ti understand nǹkan tí mo sọ fún yín sí ṣe rí ọmọ yẹn tó bá sọ wípé àwọn ò fọwọ́ sí kí n fẹ́ máa ṣe pálí fún máa ṣe visa fún take her away from this country. ìwọ náà máa ṣe bẹ́ẹ̀. ah mọ̀ ṣe bẹ́ẹ̀ ṣé ẹ ẹ tàbá ní bí èjò ṣe gùn tó láti fẹ́ dáná àdáná sunlé o ah, ah, tí bàbá rẹ bá ṣe báwọn ọwà torí obìnrin nìsín ọwà ọtàpá sí òfin àwọn òbí rẹ ni ọkùnrin ò lè torí pé torí pé ó fẹ́ fẹ́ ọmọbìnrin kan àbí kóbìnrin kan wá ni ẹ torí pé ó fẹ́ fẹ́ ọmọkùnrin kan ni kó wá tàpá sí àwọn òbí rẹ sọmọ pé àwọn òbí táwọn àbí àlìjánná wa ni wọ́n jẹ́ ni bọ́ọ̀ bá fẹ́ kọ́ ọmọ sí wọn náà lẹ́nu nǹkan tí bàbá rẹ bá sọ òun náà lọ́gbọ̀. bàbá kékeré what are you talking about? ah what are you saying? see let me tell you something This girl, I'm in love with her. And nobody, nobody can stop me from loving her. And I promise myself that I'm gonna be with her forever. Kò anybody tó máa choose fún mi. Ikọ́ tí mo sọ gangan lọ́sẹ̀ sọ yẹn pé wọ́mọ̀ mi nǹkan fílẹ̀ ìṣó ti ní tàǹdà fún láti jọ. See, you are not getting my point. I said I'm in my own world. Ilé ayé ti tèmi ni mo wà, nǹkan tó bá wù mí dẹ̀ ni mo lè ṣe at the right time. You understand what I'm saying? So nobody can tell me this is a jet age. Jet age la wà yìí now. Ẹ eh, ṣé nǹkan tó fi bó sọnù? Èmi ọmọ èmi ṣe pé bóyá ọlọ́run fẹ́ bóbi mi. So ẹni tí mo fẹ́ fẹ́ nìyẹn mo dẹ̀ ti pick ẹ̀ so ó ní láti accept ẹ̀ fún mi. They can't choose for me. Àti wàá gbọ́ sùúrù náà láwa fi ṣe kó sáyé. They can't choose for me, no. Kìsì náà sùn sí àlejò àbá gidi. Yẹ jet age man. Kò sí wàhálà ẹ eh, ṣe ayé ń mú wọn bí wọn àti wọn bá bàbá rẹ sọ̀rọ̀. Agídí wọn náà pọ̀ o. Agídí bàbá rẹ gan-an wà lára wọn náà agídí bàbá rẹ wà lára rẹ àní onísùúrù àmọ́ bá ṣe tún pé àwọn ará àdúgbò bóyá àwọn tí wọ́n bá já àwọn ọ̀rẹ́ wọn mí. better you just talk to him eh, talk to him. he say talk am. Yes, Dad. Mo ti rántí ibi tí wọ́n ti mọ ìyá ṣe wá. Níbo lẹ ti mọ ìyá ṣe wá? Ìgbà tó wà ní kékeré tí ìyá yẹn ṣaláìsí ó wà sick látàìsàn ẹ̀ pọ̀ fún ẹ̀ ó sì léwòsàn tí mi ń gbé dé tán wọ́n ń jẹ́ kó di mímọ́ fún mi pé kí n lọ fẹsẹ̀ létọ̀ bí tí mo ṣáà ti ń fẹsẹ̀ létọ̀ ló sún mi dọ́dọ̀ ìfakúrédé ìfakúrédé wọ́n ń jẹ́ kó di mímọ́ fún mi pé ìwé tó bá lè bá mi gbé epo sí ẹ bọ́ lórí ẹ títí má ti rẹ tó má débi ẹbọ yẹn ó gbọ́dọ̀ jóbìnrin nígbà tí mo ṣe àwáwẹ tó máa gbẹbọ sọ́ọ̀tún sósì àwọn nǹkan tó kàn ń jẹ́ kó di mímọ̀ fún mi ni pé èmi àti ìwọ a gbọ́dọ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú mọ̀lẹ́bí ìyá àṣẹwàá táyé àfi parẹ́. dáre ṣé ìyá àṣàwà ló gbé wọn ni. pẹ̀lẹ́ dìde dìde dìde dìde sà ẹjọ́ ń torí ọlọ́run ni mo wá rí sà. èmi náà lọ́wọ́ yìí. lórí ọ̀rẹ́ mi àti kọ́ládé ni ẹjọ́ ń torí ọlọ́run sà níbi bá mi bẹ dáàdì kọ́ládé mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ dáàdì kọ́ládé fárígá pé mi àti kọ́ládé ò lè fẹ́ra mú mímí náà fárígá mi ò mọ nǹkan tó wà láàrin àwọn méjèèjì ó jogún ká fẹ́ra wa. sọ́rí ọkàn sọ pé ká má bẹ dáàdì kọ́ládé ká má bẹ dáàdì kọ́ládé èmi sì ti bèrè lọ́wọ́ ẹ̀gbọ́n mi pé ẹjọ́ níbo lẹ ti mọ̀ arábìnrin wọn làwọn ò rí ara àwọn ò mọra wọn rí káàtì wàá gbà pé ó dà bóyá nǹkan kan tiẹ̀ wàá wá ṣe bẹ́ẹ̀ náà ó yẹ kí mọ́mí ẹ̀ náà ní ẹ̀mí ìdáríjì wọ́n ti wàá fárígá kanlẹ̀ wọ́n fárígá kanlẹ̀ ìyá rẹ ní kọ́ padà lọ́kọ́ lọ́kọ́ lọ́bẹ̀ ìyá rẹ ah ọkàn ní ká èmi ti bẹ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi lè wọ̀n wọ̀n wọ̀n wọ̀n mọ́mọ́ mi tọ̀dọ̀ tiẹ̀ kí wàá lọ ní ká wá ṣe sí. mo ti tẹ mọ́mì náà nù wọ́n kọ́ ṣàfàárí gan pé mi ò lè fẹ́ Kọ́ládé mi ò dẹ̀ mọ̀ dí ọ̀rọ̀ yìí mi ò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tó fi ní mi ò lè fẹ́ Kọ́ládé. sọ ti rí i pé ìwọ gan ọ̀nà tó yẹ kọ́ ọ̀rìn kọ́ lọ́ọ̀rìn a ní kó wá wọn àgbà ọlọ́ọ̀tẹ́ mọ́mì rẹ nú láìsí nọ́ọ̀sì ṣé wọ́n ṣe nọ́ọ̀sì ṣé yà rẹ lóyún ni sọ fẹ́ satinanta fún wọn ni kí ló ń tẹnu yà rẹ kiri fún ó dìgbà tí fún bá jáde nínú wọn kan tó mọ̀ pé ìyá rẹ̀ a ní owó àwọn àgbàlagbà kan béèrè lọ́wọ́ wọn pé ẹ dákun ẹ bá béèrè lọ́wọ́ mọ́ mi kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan o tí mi ò fi lè fẹ́ kọ́ládé àti pé sọ́rí mo fẹ́ fún ọ ní àlùbáṣì kan ni o tọ́ bá lọ bá àwọn àgbà yín náà mọ̀ bọ́ ti bá wọn sọ̀rọ̀ o sọ̀rọ̀ dáadáa ọ̀ bọ́ bọ́ ti ń sọ̀rọ̀ ọ sọ̀rọ̀ bíi sinko ẹ dákun mo ṣe ra àwọn èèyàn nígbà wọn nímọ̀ pé kọ́lá nígbà tó ń bọ̀ mí sọ ẹ̀kọ́ tó ṣe makeup débi ṣé bóyá ká mọ̀ pé nǹkan ṣe ọ ni ọ tún ṣe makeup ọ̀daràn lẹ̀ láì ṣe Yemọja ọwọ́ kò síwá ṣebí kẹ́mi sáà ti ká bá bàbá Kọ́ládé sọ̀rọ̀ yìí àkókò mẹ́rin tó sún àwa kan ti tiwa fọlọ́ ni ìṣòro tó tún wá wà bẹ́ẹ̀ nísìnyí ni pé ó tún kùmí téèyàn ti rówó mọ́tò àṣà lọ. mímọ òrì sàdúmọjọ tó o kò máa sòtì àwòtà ju. ẹ ẹ mọ́tò bẹ̀ gan bí àwọn uber bí àwọn thirty àwọn gangan náà tó máa nọ́nà bẹ̀ àwọn ká yẹn wọn owó sáfàì ìyẹn sì tún èyàn sì máa wá bí five thousand bíi séǹjì kan. máa fún yín sàn mọ́ ọ̀rọ̀. ọlọ́wọ́ tẹ́fà. ní kí tó bá jẹ máa ọ̀rẹ́ máa fún yín sàn. ẹ ọsàn ẹ ọ lè mú owó wá yín sàn yín wá ojúlówó ojú sànú ni o kì í ṣe pé bóyá owó gangan náà ló fi bẹ́ẹ̀ ká mi lára sọ fẹ́ ṣe transfer ni àbí ọ fẹ́ fẹ́ ká mi. Mami, mò ń béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ yín láti jẹta. Ẹ dá mi lóhùn. Mi ò láì bẹ́ ṣe léhùn dààmú jọ ẹ̀mú mi. Ojú ń tèrè mo dé ń béèrè lọ́wọ́. Èmi fẹ́ mọ̀ dí ọ̀rọ̀ yìí. Nǹkan tó wà ń di ọ̀rọ̀ gangan mo fẹ́ mọ̀ ẹ́ sọ fún mi. Ṣẹ̀wà. Hmm? Ṣẹ̀wà. Hmm? Ọmọ Ṣẹ̀wà. Hmm? mo mọ̀ wípé èyí tí ò yí ẹ ló pọ̀ jù èyí tó yí ẹ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ wo dáadáa o ìyá ẹ ni mo jẹ́ mi ò wá ń ṣe ìyá òṣì èmi ò kì í ṣe ìyá burúkú abiyamọ tó fi ń súre fún àwọn abiyamọ ni. tó bá rántí ní ọdún kan nígbà kan tí o fẹ́ ṣe waec tàbí nídòwò tó dẹ̀ mọ̀ wípé kò pẹ́ ẹ̀ níṣẹ́ bọ́ lọ́wọ́ mi. ṣebí inú àdúrà àtàwẹ̀ ni mo wà lọ́jọ́ náà lọ́hùn tí mo fi ń gbàdúrà sí ọlọ́run bá pé kí ó jọ nínú àánú ẹ̀ kó rán láàánú sí mi kò pẹ́ ni mo pàdé ọmọkùnrin kan tèmi nígbàgbọ́ wípé aláàánú tí ọlọ́run rán sí mi ni ó dẹ̀ bá mi sọ̀rọ̀ ó ní ọ̀gá òun wà lórí ìdùbúlẹ̀ àìsàn wọ́n dẹ̀ ní ìdèyàn tó lè bá wọn gbẹ̀bọ pé tíyàn bá gbẹ̀bọ yẹn tán wọ́n máa fún ẹni náà ní owó tó pọ̀ owó ni mo fi etí mi méjèèjì gbọ́ mi ò tiẹ̀ ro risk tó wà níbẹ̀ rárá lọ ni mo rí. ọ̀rẹ́ má lè gbàgbé ń fọhùn títí o ẹ jẹ́ ká ṣe rere. ọ̀rẹ́ kì í gbé hàn ọ̀rẹ́ lọ́rẹ́ tán. bó ti wù kí sọmọ dúdú tó bó pẹ́ títí funfun ni ẹ̀ yóò wà lọ́jọ́ kan. ọjọ́ kan pọ̀ o ta kò rí. tí ó láyé ẹ ẹ jẹ́ kí ẹ bọ̀ yìí ẹ jẹ́ kó fín ẹ jẹ́ kí ẹ bọ̀ yìí ẹ jẹ́ kó gbà kí ara Kọ́ládé kó yá kó má kú kú òjijì kó má kábàámọ̀ ibi náà tí mo dẹ̀ wá gbé ẹ bọ̀ yìí lónìí kébì náà kí má kábàámọ̀ ẹ ṣé o. gbogbo ẹni tó kọjú wọn kọ́ ló dé di ọ̀la o ẹ̀yin ará o ẹ má ṣe kánjú dọ́lọ́run lọ. kò pẹ́ nígbà tí mo gbé bọ́ náà tán mo wà ní ìbùkún ní àìsàn tó jẹ́ wípé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀hún ni mo wà báyìí tí wọn náà dẹ̀ mọ̀ sí nítorí òun pè lọ́wọ́ mi nígbà yẹn pé màá mi. Mami, ibo lẹ ti ṣe àgbákò àìsàn yìí àmọ́ mi ò lè la inú mi láti ṣàlàyé fún ẹ ńgbà yìí torí pé mi ò fẹ́ dẹ́rù bà ẹ́. ìgbà tí mo wà lórí ìdùbúlẹ̀ àìsàn yìí wọn náà mo bá ṣe ń náwó èyí tá a yá a yá èyí táwọn aláàánú fún wa wọ́n fún wa mo wá ní ìdí owó láti lè ṣe treatment ara mi mo wá retí kí chief coca kó san báláǹsì mi mo retí títí títí tí chief san ni mo wá gbéra mo wá lọlé chief hmm. <laughs> nígbà tí mo délé chief chief wò mí báyìí ó ní òun ò mọ̀ mí rí tó túmọ̀ sí wípé wọn ò jẹ mí lówó kankan hmm. ṣàlùwà wá sọ fún mi ṣé irú ẹbí bẹ́ẹ̀ ni màá lajú mi sílẹ̀ tí màá dẹ̀ jẹ́ kó lọ fẹ́ wọn ṣebí tiẹ̀ náà ni mò ń rò ṣebí ìwọ náà ni mo fẹ́ múnú ẹ̀dùn ni mo ṣe ṣe nǹkan tí mo ṣe ká sọ pé chief ti lo nǹkan lára mi láti fi ṣoògùn owó ńgbà yẹn kọ́ gbọ́ mi kó gbọ́ mi dáadáa èmi ló bí ẹ o mi ò ní la ojú mi sílẹ̀ báyìí kí màmá wọ ẹ̀rùn kó lọ fẹ́ bímọ kò jọ rárá. ọ̀hún mi ọ̀rọ̀ ló ti ṣe fẹ́ rí yìí kí ló fẹ́ kí n ṣe ń sìn báyìí. bá ṣe oyún inú ẹ ẹ máa lálàáfíà àlàáfíà máa tó yìí. it's alright ẹ ṣáà take it easy ṣe ti bọ̀ ẹ take it easy. Assalamu alaikum. àlùbáríkà yóò máa pọ̀ sí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀sìn tá a bá sálámọ̀ sí wọn wọn mọ̀ ṣe ń dáhùn sálámọ̀ lẹ́ẹ̀kan sí àlùbáríkà yóò máa máa pọ̀ sí ẹ mọ̀ wá bínú kó mo gbà kókó yín díẹ̀ o. ẹ tó lọ́pọ̀lọpọ̀ táwa àfa àbádádúró báyìí wọn ń dá wa lóhùn wọn mọ̀ rò pé wọ́n fẹ́ tọrọ owó ni ọ̀pọ̀lọpọ̀ sì ti gbàgbé pé àwọn àfa bá dúró tó ń ṣe mo fi bẹ̀ yín pé obìnrin kóbìnrin kan tó bá lóyún fún yín ah, ẹ dákun ẹ mọ́ṣẹ́ o ẹ dákun ẹ mọ́ṣẹ́ o ẹ mọ́ṣẹ́ o àbúrákà yóò máa pọ̀ sí ẹ ṣe o láàyè àánú. ọ̀sánjà ọ̀dọ́pà Dadi láti ẹ eh, eh, eh, take care easy now. Daddy, give báwo ló ṣe ń ṣe yí báyìí. take care easy ẹ jẹ́ kí n. Daddy, Daddy, dadi dadi ẹ oh. ní sùn lẹ́jẹ̀ kí n pe dókítà fún mi dadi dadi dadi dadi dadi. ẹ má bínú ẹ̀yin ìyá wa ṣe rí ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ àwa sọ bẹnu ọ̀bẹ ti ṣe tó fẹ́ ṣe tẹ́ bá ní kọ́mọ yìí ní ìsìn pèsè wa kọ́mọ fẹ́ mọ̀lẹ́bí wa mọ́ nígbà tẹ́ ti kà fún wa ní oyún tí ń bẹnu rẹ̀ ńkọ́ àti pé ọmọ kọ́lá ní tẹ̀wọ̀ yìí ìyá rẹ̀ lójọ gbogbo wa rẹ̀ láyé ibi tìyẹ́ ẹ̀ ní ìfún ìyá rẹ̀ ló jájẹ́ kó téèyàn bá fomi sí ìyá rẹ̀ lẹ́nu báyìí yóò bá ń bẹ̀ ní gbígbà téèyàn tọ́jú omi sínú fíríjì ni àbọ̀sẹ̀ ẹ̀gbọ́n mi kókà ọ̀ ọlọ́ọ̀sìn kùtì láwọn jẹ báyìí ní ìsìn ẹ má bínú ẹ̀ akànnì ká wá bẹ̀ ni torí tá a bá ní káàrò dídùn rẹ fún a kàn ọ̀ra kan bone ó dẹ̀ má lọ bring blood ẹ má bínú. Um, mọ́mí ẹ má bínú mọ́ ẹ jọ̀ọ́ torí ọlọ́run um, ṣe rí èmi náà ṣe rí reason tí ẹ fi ń jà wípé kémi àti ṣẹ̀wà ká má fẹ́ra wa um, kó tó di wípé dáàdì kú he explained uh, a lot to me and the story it was um, it was really pathetic no, me. go èmi náà àánú mi ṣe ń gan kò sẹ́ni tí irú ẹ̀ náà máa ṣe tí ò ní faraya ẹ kàn jọ torí ọlọ ẹ má bínú ẹ jẹ́ kí gbogbo ẹ̀ kó kó tán síbẹ̀. ẹ wò àná àkì yín ẹdọ ẹ dákun ẹ má bínú. ẹ dìde ẹ dìde. ẹ pẹ̀lẹ́ yẹ sùn. ṣé rí àwa gan a kì í ṣe mọ̀lẹ́bí burúkú ẹ wá rí ìyá aṣẹwà yìí kì í ṣàríjàgbá o àwa mọ̀ ṣùgbọ́n òpònú èèyàn ló máa rí nǹkan bínú tí ò ní bínú a ti wá sọ èyí tó ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀bẹ̀ pọ̀ jù ó dẹ̀ ti wá gbà sí mi lẹ́nu gbogbo ẹ̀ ó ti túwọ́ nínú ẹ̀ kò tí nǹkan tó wá kàn báyìí ju pé ká mọ bá ṣe máa tẹ̀síwájú ká mọ bá ṣe máa mú déètì ìgbéyàwó. ẹ ẹ sẹ́rí tí oní déètì dé ọwọ́ àwọn ìyá wa náà ló wà àwọn ni wọ́n ó dán wa báyìí làwa náà fi pọ́s tán bá ti play wa a máa forward bó bá ti yégun tí yóò ti yá ọ̀rẹ́ tiwa náà. ìyá ṣe wa má bínú ìyàwó mi àti má bínú. èmi ò bínú kò sí nǹkan tí ẹ lè gbà tì lọ́wọ́ mi kí ilẹ̀ tún fẹ́ kí n sọ àwọn àǹtí ti sọ ìtọ́jú inú ọ̀rọ̀ mi rò pé ẹ mọ bọ́n ṣe jẹ́ sí mi ṣá àwọn àbúrò ọkọ mi ni wọ́n. ẹ pẹ̀lẹ́ mọ̀. látìgbà tí dádì Ṣẹ́wà ti dolóògbé àwọn ló dúró tì mí bí iṣan hmm. àwọn ló ń ṣe bí ọkọ fún mi ah. tó kò wá sí nǹkan náà nílé ayé tí wọ́n lè gbà tì lọ́wọ́ mi. a ah, ẹ pẹ̀lẹ́ mọ̀. Ah, bí wọ́n ṣe sọ yẹn náà mo fara mọ́. ẹ lẹ́mọ̀ ẹ kò tọ́jú. mo fi gbogbo ara mi pátápátá ni. ọ̀pọ̀ ìdìbọn lọ. <laughs> ara ló bá nílé ká lọ. ẹ jẹ́ kí àmúdéètì. ẹ ṣeun ẹ kú tọ́jú wa. ọ̀nà àyẹ̀wò ìjọba àti ilẹ̀ ṣòwò dúpẹ́ déètì wo láì mú déètì production ẹ ní sùúrù náà jàre ẹ ẹ pẹ̀lẹ́ mọ̀ ẹ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ká lè mọ̀ pé ẹsẹ̀ ti gbà wá tọwọ́ tẹsẹ̀ ẹ dákun sí ẹ ní sẹmó àti ọbẹ̀ ewédúlé ẹ ní kí sẹwà bọ sí kìsìnì kó bá wa ro sẹmó. làkàsálí. ẹ kó fi pala. inú hmm? ṣe yín náà ẹ má gbèsè lè dìtà. kí ni mo ṣe ọba yìí sani jẹun ká tó mú déètì ni okun la fi ń gbé títà. èmi ṣe bá ti parí ìjà ni. ó yá ó yá ó dá ní ìṣẹ̀wọ̀